Ọba orin tó bá rí mi, Àtàbàtúbú ni mo bá ròde, ẹni rere mo bá ròde, ẹni rere mo bá ròde. Èmi lẹni rere lára yìí. Ẹ gẹ́gẹ́ gẹ́gẹ́ kí ni sàn ẹni rere ń bo? Àtàbàtúbú tí yín lọ ń sọ. Ẹni rere lára ẹ̀. Ẹ má wá jà mí ẹ̀gbọ́n mi ẹ̀ múnú mi. Like seriously ẹ̀gbọ́n mi ẹ̀ múnú mi. No for real ẹni rere mo bá ròde o ẹni rere mo bá ròde ẹ tẹ jẹ́ kí n rí yeah that reminds me ẹ̀gbọ́n mi ẹ jọ ìgbà ó gan lẹ tó fẹ́ lo kínní ìgbà ó gan lẹ tó fẹ́ máa ṣe bí ẹni tó fẹ́ da ẹgbẹ́ pé torí bí wọ́n ṣe ń kì yín tí wọ́n ń sà yín bẹ́ẹ̀ ni wọ́n rí yín yọ bí màálù tí ò ní break ìgbà ó gan lẹ fẹ́ lo kínní tọ́lọ̀ fún yín no ẹ ń wò mí bíi pé ẹ mọ ibi tí mo ti ń bọ́rọ̀ bọ̀ àbí ẹ ń wò mí bíi pé bo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ láàárẹ̀ àbí hm. ṣé àgbàlagbà ara yín èyàn yín èyàn ṣé tiẹ̀ kó ó yẹ kọ́mọdé ara mi máa fi ojú bá yín sọ kó máa fẹnu bá yín sọ kẹ́ ẹ lẹ́yẹ létí kún kẹ́lẹ́ kì í gbọ́ràn ṣé ẹ ẹ fẹ́ gbọ́ràn ni àbẹ́ má mọ̀ọ́mọ̀ ṣe because ah ẹ̀gbọ́n mi no ẹ disappoint me no no no no no seriously wọ́n ẹ dis wọ́n disappoint me o ẹ disappoint me gidi ni èmi fojú bá yín sọ mo tún pè yín. ibi tó bá lọ kọ́ lọ́jà náà ìwọ tètè sọ kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe kí láti rí gbọ́ láàárọ̀ yìí ẹlẹ́jọ́ wẹ́wẹ́ òṣì. èmi ẹlẹ́jọ́ wẹ́wẹ́ èmi lẹlẹ́jẹ́ wẹ́wẹ́ ẹni ẹni ẹwẹ́ ṣé ń sọ̀rọ̀ náà lẹ́nu yín gbàgbà tẹ́tí ń bá bìrùn jẹun kò ní sígbà tẹnu yóò ní máa yọ̀ bí gàrí burúkú kò sígbà tẹnu yóò ní máa yọ̀ bí ilá àsọnu ilá tó ti kó èmi lẹ́lẹ́jẹ́ ìjẹta mo rí yín níbì kan mo sọ fún pẹ̀gbọ́n mi mo bèrè lọ́wọ́ yín àbí mi ò mo ní kí lè ṣe pẹ̀lú àwọn pípù yẹn ẹni yẹn pẹ́pẹ́ sí o ìgbà òkòkò bàbá ṣaṣọ wọ́n ṣẹ̀ kó dádúgbò ìní o wọ́n máa wá bá wọn kàn ṣeré ẹ ṣáà wá fúnni excuses ẹ ẹ tún repeat nǹkan tí mo sọ fún pé kẹ má ṣe mọ́ ẹ tún ṣe lánàá èyí tó wọ́n dùn mí bẹ́ẹ̀ ni pé ẹ wá ń fi ẹyin àtàwọn abirùn ẹ ẹ ẹ ló ń ṣe ah, jesus ló ló ló ló ń yahán ló ń dapọ́ lẹ́nu ẹwọ́n jọ jókòó ẹjọ́ ń payò lábẹ́ igi ẹ ẹ ẹ ẹ tún jọ fi kinní kan náà yìí fẹ́ kan ẹ fi mu ẹ fi mu ẹmu ah, ẹgbọ́n mi ẹ̀ ní ìtìjú ìjọ tí wọ́n pín ìtìjú ẹgbọ́n mi ẹ̀ sílé wọ́n regret pé jẹ́ gbọ́n mi wọ́n regret pé wọ́n bí ilé mi lórí wọ́n iṣọ́ náà wọ́n bí ilé mi lórí wọ́n bí mi tẹ̀lé yín inú mi inú yín inú bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ ń ro mí nínú ẹ̀ ń rùn sí mi ẹ̀ ah, ẹ̀ irritate mi ẹ̀ ń dis ẹgbọ́n mi ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀

ojú kí ló fẹ́ wò lára yín bẹ́ẹ̀ ṣe wà igán ní sáré bá pẹ́ lára ṣe ń dọṣẹ ní tẹ̀mẹ̀tẹ̀ tí ìdàbìrì díẹ̀ ló máa kù ẹgbẹ́ mi kí ni mo fẹ́ wò lára yín àwọn èèyàn tó ń da itọ́ nínú ṣé wọ́n ní láti sọ fún yín pé kẹ́ yẹra fáwọn èèyàn kí ni àkàyè yín kí ni six senses yín kó tó sọ fún yín pé kẹ́ ẹlẹ́sàsì. bẹ́ẹ̀ ni ẹ̀sán kó o má ti ara wọn ọmọ ẹ̀dá ẹ̀dá ọ̀tọ̀ yìí kó má nígbà tọ́lọ́run dá olúkúlùkù gbogbo wa ó fún wa ní ẹnu tiwa ó fún wa lọ́wọ́ tiwa olúkúlùkù pẹ̀lú ọwọ́ àtẹsẹ̀ ní tó bá wàrà mi mú bá mi ṣe ọlọ́run ló dá àwọn pípù yìí mo dẹ̀ choose láti máa bá wọn ṣeré. ọlọ́ọ̀kọ́ ló dá wọn ẹ̀gbọ́n mi ọlọ́ọ̀kọ́ ló dá wọn ọlọ́ọ̀kọ́ ló dá bí mo tẹ́lẹ̀ mi ò mọ mi mi mi mi mi mi mi mi mi mi mi mi mi mi mi mi mi mọ́sùkù tẹ́lẹ̀ mi ò mọ mi tẹ́tílẹ̀ tẹ́tílẹ̀ kọ́gbọ́n tí wà ẹ wo àwọn ẹranko ọlọ́ọ̀ dá wọn papọ̀ kẹranko jọ máa ṣe ó yẹ kábìrin àtàbìrin jọ máa ṣe ni èmi àtẹ ẹ̀gbọ́n mi ẹ wo ẹjẹ tẹ gbogbo ilé tí mo sọ long thing ni short textbook ni mi ráyè now let me now tell you láti èní lọ in as much as èmi àti ìlàjọ ń gbé abẹ́ òrùlé ẹ kó jẹ́ first and the last time tí màá rí pẹ̀lú àwọn silly people yẹn ẹ kó jẹ́ first and the last time torí pẹpẹ. Oh, and oh, let me warn you today let today be the first and the last time Thomas máa pè wọ́n silly people Thomas tó máa Thomas wọ́n ní dizebu tó máa pè wọ́n eh? eh? lábẹ́rù ẹnu ẹ̀ ọlọ́run má jẹ́ kó òfin kan jọ kọ́ bó ṣe wù ọlọ́run ló ṣe dá wọn ọlọ́run ló dá wọn bí wọ́n lẹ̀ gbogbo wọn lè dàbí tiẹ̀ fọ́mọ yẹn dàbí tiẹ̀ alápẹ̀pẹ̀ òṣù pọ̀fẹ́tọ̀ ọ̀rẹ́ abirù nǹkan ọ̀rẹ́ abirù ẹ ẹ ní ọ́nìṣẹ́ mi lè fẹ́ nana I'll tell you who you who you are ni wọ́n sọ so ó sì bẹ́ẹ̀ ṣe wà abirù ní yín ẹ̀rọ jọmọ ló ń títí ẹ̀jọ̀ wọn bá wọn gbé pẹ́lú bàgẹ́ náà máa kò sí kí bá lẹ̀ ní máa jọ tọ́ lẹ́nu bí òjò bí ọ̀bẹ́là kò ti lù aláìní tì jù wọ́n fojú báyìí sọ èyàn lè mọ ọmọ kékeré jáde pé kó sọ pé báyọ̀ ọmọ mi ò bá ṣẹlẹ̀ bíi má jẹun o kó dẹ̀ níbẹ̀ kó dẹ̀ fojú bọ́mọ yẹn sọ pé àgbà kó ṣẹ́jú sí kó ti yọmọ irọ́ ni àgbàlagbà ara yín ìgbàlẹ́ tó fẹ́ lọ kiri tọ́lọ̀ fún ẹ̀ ń bá ẹ wá jọ bí a ti mú tọ́ dọ̀dọ̀ yọ ibẹ̀ sùn ibẹ̀ ṣàṣàyà kàkàkàkàkàkà ẹ̀gbọ́n mi ẹ̀ disgrace mi ẹ̀ ń tì mí lójú ẹ̀ ṣe ẹ̀ ṣe ń tí mo lè mú jáde mọ́lá ṣe ní tí ẹ̀ bá stop wà burúkú yìí ẹ̀gbọ́n mi tí ẹ̀ bá stop wà pálapàla yìí ẹ̀ ń bá ẹ̀ bẹ́ sáàrin ẹ ń bá ẹ bẹ sáàrin ẹ ń bá wọn tó ń da tó rìn ẹ ń bá wọn tó ń wọ òpin àwọn tí wọn ti gé ẹ ń bá wọn rìn ẹ bá wọn rìn ní tìjú jẹ́ kí wọ́n sọ fún ẹ jẹ́ kí wọ́n sọ fún ẹ. tí ẹ wa ẹ tètè abẹ́ta kẹ́kọ̀ọ́ bá tí ẹ bá kọ̀ gbàdúgbàdú gbowó àgbàdo lọ́wọ́ yìí. let me tell you something máa ṣọ́ọ̀kì ẹ̀ sórí àwọn tí mo lọ ń bá ṣe lábẹ́ gíta tí máa ń ta draft yẹn tó ní mò ń bá àwọn ẹ̀ńbẹ́sà yìí ṣe èmi ń bá àwọn abirùn ṣe yẹn ọlọ́run mo mọ̀ pé ó dá wọn mo máa wá invite wọn wá sínú ilé bẹ́ẹ̀ ni weekend tó ń bọ̀ yìí máa gbà wọ́n lálejò ah! àjọ máa jẹ àjọ máa mu àjọ máa gbogbo nǹkan tó dáa lájọ máa ṣe ah! bá fẹ́ ṣe gbà yẹn ah! ni o báyẹ̀mí mo ni o báyẹ̀mí mo gbà ni o báyàwó ló gbà mílẹ̀gbọ́n ni àjọ máa mọ̀ ń gbà yẹn òpè ni. ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ṣe ẹlẹ́fẹ̀ mọ ọ̀rọ̀ sọ ṣe ẹlẹ́fẹ̀ mọ ojú ẹ̀fẹ̀ mọ́ra ẹ̀yin ẹ̀rọ lẹ́gbẹ̀ta kẹ́ kìlọ̀ fún àtàbàtú wo ẹ kìlọ̀ fún ọ ẹ kìlọ̀ fún kọ́mọ́ fún ìlọ̀kulọ̀ lọ mí o ẹ sọ fún kọ́mọ́ fún ìlọ̀kulọ̀ lọ mí o ẹgbẹ́ mi ẹ má yẹ kí n bá kó wọn wọlé tó bá wọ gbogbo ee tó fẹ́ lẹ́jẹ̀ ru rẹ̀ ó dìgbà yẹn ná kò sí nǹkan tí dáúdà yìí máa dà kò sí nǹkan tó máa ṣe máa kó wọnú lé kọ́ọ̀pù tá a jọ fi mu mílíkì tì yẹn máa fi sáàbù olómi máa jẹ́ kó yẹ pé èèyàn gidi ni wọ́n ọlọ́run kò dáwọ́ kí pírọ́blẹ̀mù ẹ̀ náà. Ah, ẹgbẹ́ mi ẹ má bínú ẹ má bínú ẹ mọ̀ pé ọmọdé mi ò ní mẹ́kọ jẹ kó má ra lọ́wọ́ ẹ mọ̀ pé ẹ mọ̀ pé ńgbà míì tọ́rọ̀ bá ṣe bà mí ni mo ṣe máa ń sáré dàlẹ́ bóyá mi ò mọ̀ ẹ mọ̀ pé ńgbà míì ìgbàkúbà nìyẹn sùúrù ẹ̀gbọ́n mi bóyá ńgbà míì mi ò mọ ọ̀rọ̀ àgbékalẹ̀ gbékalẹ̀ nǹkan tí mò ń ṣe láti bá mi sọ ni wípé ẹ̀gbọ́n mi Ọlọ́run dá yín dáadáa ó fún yín lọ́pọlọ ẹ lo kíní yẹn má tọ́jú ẹ̀ sábẹ́ pílò ẹ lò ó ẹ lo ohun tí mò ń bá yín sọ jésù yé pé wọ́n lábìrún mọ́ ẹ̀dá ọlọ́run ni wọ́n bá dára wọn ṣẹ̀sọ́ ọlọ́run olórí ọ̀rọ̀ ẹ ti wá sú mi báyìí. ẹgbà ni ẹgbà ni wọ́n ti gẹ̀ẹ́tì ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi wọ́n ti gẹ̀ẹ́tì wọ́n ti gẹ̀ẹ́tì ẹ̀gbọ́n mi tẹ́ ẹ bá gbàgbé ìwà sílé tí ẹ bá gbàgbé ìwà sílé gbogbo gbogbo nǹkan àtẹ̀tí níbi àdájọ́ fún ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni sọlá ṣọgbọn wọn ni. kò sí kan tí wọn fẹ́ fún wọn ṣe ju pé kájọ fún kí nǹkan fi fẹ́ràn sí wọn ni ah. wọn mọ̀ wípé they are not left out in the society lọ́lọ́ lọ fi gbogbo kan ẹtí rẹ̀ wọ́ lọ́lọ́ lọ fà ti ṣiṣẹ́ sẹ́yìn tí wọ́n lè gbọ́ mi sọ àmọ́dá tàbá tí wọ́n lè jọ nǹkan mélòó rèé àwọn ti gẹ́ẹ̀tì yín àní àwọn pípì yẹn ń da itọ́ lẹ́nu báyìí wọ́n ń lọ bí ejò ni wọ́n ń lọ bí indomie bẹ́ẹ̀ yẹn ṣáà jẹ́ pẹ́ tí wọ́n lójú ẹ̀mí mi kọ́. ẹ wo ẹ̀yin aráalé mo lérò pé ẹ ti bá ń bá olórí sọ̀rọ̀ ẹ bá ń bá sọ̀rọ̀ níbi tó ti máa gbọ́ nǹkan tèmi bá fẹ́ nu lé mi òun ni máa ṣe o ṣé aláwọn tó ń pè lábìrún yẹn tí èmi ń pè wọn ní ẹ̀dá ọlọ́run kan tó yàtọ̀ máa kó wọn wá sínú ilé yìí ní next weekend kò dẹ̀ sí nǹkan tí bàbá ńlá kú olórí wa ṣe èmi lẹ́gbẹ́ máa jẹ́ Ah! no kí ló ń ṣẹlẹ̀ can't we have a peace in this house kí ló ń ṣẹlẹ̀ ẹ fi gan eight kí ló dé nù. kíni kíni kíni kíni kíni eh. ta ló lọ wá sí ọjà mẹ́rin tiny voice ti bọ̀ kí ló ṣẹlẹ̀. ara mi gbà ṣe máa bu má dasí mi lára mi ìyàbọ̀ ní sùúrù tẹ̀gbọ́n ẹ bá ti ń sọ̀rọ̀ má sábà ti fi kàn bí kàn. wà wà wà má sọ̀rọ̀ sí wọn anyhow èmi látijọ́ tí àǹtí ti kó wọnú compound yìí eh. she is highly respected woman mi ò rí kán bẹ́yẹn kankan jà mo lọ́rọ̀ tó máa fọ́ sí wọn. ọmọ ìdùnnú jọ highly respected oṣù highly respected yẹn lọkọ sínú oṣù inú agbẹ̀lùwọ́kẹ́ lọ́ máa fi jẹun kí gbogbo yẹn. mo bá lọ́rọ̀ ẹ̀wò tó ń bá ṣe bí ọmọdé ẹ jẹ́ ká ìṣe yín ṣe bí àgbàlagbà. ẹ eh, mi ò gbọ́ nìyẹn o. that's not what I mean. no no no no mi ò gbọ́ nìyẹn o ẹ mo ti gbọ́ yín lé o mi ò gbọ́ nìyẹn. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gan gbárù yín ẹ bá ẹ bá dé street kẹta ń gbóhùn yín ní. ẹ bá wa lọ lóhùn wa wa lọ lóhùn wa. ẹ bá mi ṣe sí yín ṣe yín kọ́tẹ́ kọ́tẹ́. bẹ́ẹ̀ni sọ́hun ṣe yẹn ló tọ́ yẹn gbogbo gbogbo ló fa gbogbo ló fa ni olórí ìwọ nìkan lánà owó náà nílé ẹ ẹ madam principal ẹ kọ́ ọ̀rọ̀ mi jẹ ẹ mo wẹ̀rẹ̀ á pè é wẹ̀rẹ̀ á pè é kí ni. máa ní sùúrù ṣùgbọ́n máa ní sùúrù ọmọ kan ṣe dé ní owó ní wọ̀rápè wọ̀rápè. ọtí fẹ́ tó bá ti ń correct ẹ má take the correction. always take the correction. ṣé wọ́n á fi mí kó òyìnbó sọ ni ṣé wọ́n yóò nílé ni máa wọ ọmọ yín lọ́wọ́ o máa wọ ọmọ yín lọ́wọ́ ṣé wọ́n sọ fún Ìgbòho pé mi ò wá òkè mi ò gbàgbé o máa wọ ọmọ yín lọ́wọ́ o. kí ló ṣẹlẹ̀ láàárọ̀ ẹ̀ tó bá bèrè ọ̀rọ̀ ló fẹ́ di ẹ̀gbọ́ bá lè ṣàlẹ̀ fún yín àjídáda nulẹ̀ wa láàárọ̀ yìí ìfà kò problem pẹ̀lú ẹ̀ èmi tẹ̀ ní kí n dé aago the next tí ma gbọ́ ni eh, eh, but bọ́dá mi lest I forget lest I forget Eh, kí ló dé eh, ọpọlọ tèmi fún mi èmi ò lò. Ah, lẹ́nu ẹ̀ kí ló ṣẹlẹ̀. òun fojú bá mi sọ̀rọ̀ òun fara bá mi sọ̀rọ̀ èmi ò gbọ́ wípé ètò because ó ní ẹ náà ṣáà níbi ilé kẹta àwọn tí ti igi tí wọ́n ní igi ńlá kan wájú ọ̀dọ̀ wọn tó máa play draft play ọ̀pọ̀n bẹ̀ pé mo wà ń bẹ̀ pé òun fojú bá mi sọ̀rọ̀ pé torí pé mo dẹ̀ láwọn boys méjì kan àti àwọn ọmọ tó yẹ pé ẹ̀yà ara pè wọ́n níjà tó máa ń ṣe bákan bákan mo dẹ̀ ń bá wọn ta lúdò wọ́n fẹ́ momi àdẹ̀jọ́ momi àjọ ń ṣeré. èmi náà wà ń bẹ̀ ń jẹta yẹn. ẹ ẹ wà ń bẹ̀ ẹyin lẹ jókòó sí ọ̀dọ̀ yẹn lẹ́rọ mímọ́ mímọ́ mímọ́ ó ní èmi èèyàn tọ́lọ́run dá pé mo á bá wọn abirùn ṣe èmi dẹ̀ ń jẹ́ kó yẹ wípé ọlọ́run ló dá àwọn pípù yìí ó yẹ pé àwọn lábìrùn wọn ó sì kan tí òfin wọn wé tán. tó bá mú nǹkan kan jẹ́ kí wọ́n ṣàlàyé ẹ̀ fún ẹ náà ẹ wo ẹ wo ẹ wo bó ṣe ń ṣe. ó ń gán jọ wọn. olóore. àǹtí olórí ó jọ wọn. wọn ti gẹ̀ẹ́tì ẹ̀gbọ́n mi. wọ́n ti gẹ̀ẹ́tì olórí. ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká ní sùúrù ètí kan tó bá yé wa ẹ jẹ́ ká farabalẹ̀. ẹ bá olórí ṣẹ̀rí àwọn tẹ̀ ń sọ yìí they are special people from God. láti lè àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n special house of assembly ni wọ́n wà oh. àwọn tá special ọmọ ibi tá a jókòó sí special adviser to the government special adviser ẹ̀jẹ̀ sọ̀rọ̀. ó dà ní sùúrù jẹ́ kí n fara jẹ́ kí n fara balẹ̀ fi yí ẹ̀ dáadáa torí gbogbo àwọn tá à ń wo tá à ń wo ìyá barapá ni wọ́n wọ́n lè má pè lọ́wọ́ wọ́n lè lè pè lọ́wọ́ wọ́n lè má pè lẹ́sẹ̀ ojú lè má dùn wọ́n yẹn omi ìwí pé wọ́n ní ìdàtí asúlẹ̀ ìtumọ̀ from us. ọ̀sán wọn sọ àwọn sọ apá wọn nù ni. Oh, sọ sọ nù sẹ́yìn mo lọ́kọ̀ sọ ọlọ́run ṣe nǹkan burúkú oh. ọlọ́run ṣe ṣe kan burúkú. sórí ìgbóda náwó ẹ̀ síwájú. mi ò ṣe tán tí mo fẹ́ nà ẹ́ sí ọ̀rẹ́ yín ṣẹ̀ṣẹ̀ mẹ́t. ṣé owó ẹ̀ iṣẹ́ kan náà ni. séèmù ni. bàbá tó bẹ náwó ní tí wọ́n jẹ́ kí n wò ó ṣe. ṣé owó iṣẹ́ kan náà yíká ò dọ́gba náà. yíká yóò dọ́gba bí wọ́n ṣe máa rí kọ́ náà lẹ́ni the other person. architect ti ọlọ́run gbà nígbà tó ń construct body ìtó gbàgbà ẹ̀ ló jẹ ló jẹ́ kọ́ ọ́ wájú ẹ̀. ó ti mọ̀ pé ó ti mọ̀ pé tó máa bí. Ah, ẹ wẹ́jọ madam at this point in time ló ń kọ Jésù ẹ̀rọ jáde ẹ jáde ẹjọ́ ẹjọ́ nítorí Ọlọ́run àtàwọn tí wọn ẹlẹ́mà ń máa yí jáde o ẹlẹ́mà máa jáde o. ká jẹ́ ká fọ̀rọ̀ yìí jẹ́ ká ṣàlàyé ẹ̀kọ́ ẹ̀ kó lè bà yí ẹ̀ dáadáa kò sí ẹni tó wà bọ̀ bẹ̀ dọ́n àwọn tí wọ́n bí náà kò ṣe pé bí yá nǹkan tí wọ́n expect nǹkan tó lọ́rùn fún wọn ni wọ́n gbà kó tó lọ́rùn bá lè tẹ̀sí wọn lágbàdá a máa gbà bẹ́ẹ̀ náà. òkè yá mo gbà mi ò bínú mọ́ madam ẹ ṣe madam tiny voice ẹ bá mi sọ fẹ́ gbọ́n mi kí a fi ti késàrì fún késàrì kẹ́gbọ́n mi wà ní north kí wọ́n fi àwọn pípù yẹn sí south south kí wọ́n ìrẹ̀rìn distance wọn kí wọ́n kọ́ má kó wọn wá sí ilé ohun tó bàjá ni wípé ẹ̀gbọ́n mi ń bá wọn mu omi èmi àti wọn bá ṣe wà yìí sìn àlejò ní kọ́ọ̀pù kan náà mọ̀ torí wọ́n ti ní bẹ́sà blood lára bọ́ ṣe wà yìí. kò ní kó má bá wọn ṣe olóore we are all same thing. ah we are not the same thing. kò ní kó má bá wọn ṣe àfi ìfẹ́ lò síra wa ni báìbù náà sọ bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé wà ní and love covereth all things bàtà bá ń dislike àwọn èèyàn báyìí tá a bá ń lé wọn bàtà ló fẹ́ ta ló fẹ́ bá wọn ṣe. madam i understand the content and ń sọ mọ. let me understand. thank you very much for the opportunity. ẹ wò má ẹ wò mo fọwọ́ àtọwọ́ ká sọ pé mo ti bu yín tẹ́lẹ̀ má bínú aláwọ̀ tá à ń sọ̀rọ̀ ọ̀pá ẹ̀ yìí tẹ́gbọ̀n mi bá wọn mú mi wọ́n ní wọ́n in fact ẹ bá ẹ ṣe bá mi kó wọn wá lé kí wọ́n wá bá kí wọ́n wá bá jẹun. ntí mo fẹ́ that's my next line of action ntí mo fẹ́ ṣe kókó kó máa a máa ṣe láìsí àṣepọ̀ tájọ́ máa máa jẹun ní abọ́ kan náà. Ah, ọlọ́run ẹlẹ́dàá orí mi ẹlẹ́dàá mi ò ní jẹ orí ẹlẹ́dàá mi kọ́ ah, àjọ máa jẹun ní abọ́ tún àtàwọn tún ṣọ́ ara ẹ̀ ìwọ bọ̀lá ìṣọ́ ara ẹ̀ àtàwọn tún ṣọ́ ara ẹ̀ ntí máa ṣe mo sọ fún ẹ kò sí kò sí dáadáa máa dà. they are coming to this house èmi kò máa wà ń bí báyìí wọlọ ẹdẹjọ ayárálẹ ẹdẹ wa gbé mi kúrò lọ́dọ̀ Àtàbàtúbú kẹtẹ mú mi lọ síbi tó jìnnà déédéédéédéédéédé. àǹtí mi ah! <laughs> ọ̀run mọ́ọ́rú àfikọ́lọ́ ọba gbà mí lọ́wọ́ olórí Àtàbàtúbú mo máa nà yín ni Àtàbàtúbú mo máa nà lẹ́jọ́ ni <laughs> èèyàn gbọ́dọ̀ nírú gẹ̀yẹn èèyàn fi ṣàbúrò olú ẹ̀ ò lè láàsì olú ẹ̀ máa gbẹ̀mí mi láàsì láàsì ọlọ́run má gbẹ̀mí mi báyìí lọ́wọ́ olórí táyọ̀ táyọ̀ mo fi kí í kú ìgbádùn ètò ojúmọ́ rẹ pẹ̀lú bá a ṣe ń gbé súnmọ́ yín tẹ́yìn náà ṣe kí ni o tẹ́ ẹ̀dẹ̀ ń gbé bọ́dì tẹ́ ń jẹ bó ṣe wàá jẹ́ gangan nìyẹn. ẹ ti rí nǹkan tá à ń gbé yẹ̀wò ṣé lóòótọ́ ni ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ṣé kò yẹ kó rí bẹ́ẹ̀ apà àwọn kan lórúkọ kan lẹ́ẹ̀kan tí ò jẹ́ orúkọ tọ́nà ọba mi sọ wọ́n wọ́n ní wọ́n ń dún bí asín ń ta ló tiny boys kọ́lọ́hún ṣàṣàánú gẹ́ èèyàn gbọ́dọ̀ nírú ẹ̀ bí àbúrò kó pé mẹ́ta kúlẹ̀ ò lè resist mọ́ ni. <laughs> ẹni tá a gba lálejò tí wọ́n bá ń dá sí ọ̀rọ̀ látàárọ̀ àwọn náà ni abilékọ ẹwà adé ọmọtayọ ẹ kọ́kọ́ bá ń fún un ní àtẹwọn. ẹ jọ ní n táwọn yẹ̀ wò gangan gangan àwọn tá a pè ní tí ẹ̀yà ara pè ní jàì ṣé ó yẹ ká dẹ́yẹ sí wọn ṣé wọ́n yẹ lẹ́ni tá à ń súnmọ́ kí nìdí táwọn kan fi ń sá fún wọn ǹjẹ́ ẹni tí Ọlọ́run ti gbàgbé ni wọ́n àwọn nǹkan tó ṣókùnkùn nítorí pé ẹ̀yà ara pè wọ́n níjà báwo gan ni wọ́n ṣe jẹ́ bóò ló ṣe kí ènìyàn ṣe máa wà sí wọn láwùjọ àwọn nǹkan tá a fẹ́ yànnà náà lórí ètò gangan rẹ̀ lónìí tó fẹ́ dà kó fẹ́ fa ìjà láàrin àwọn ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀ kan ọlọ́mọ sì jẹ́ kí ẹ̀gbọ́n wọn na àbúrò láṣlá ní ọjọ́ kan tí ẹ̀yin èèyàn ò ní sí mbẹ̀ àmọ́ ìyá wa mo mọ̀ káwọ̀ sórí ètò ìgbà. ẹ̀rọ ẹ̀ka ọ̀dọ́ kàrọ̀ mọ́ ẹ̀jọ̀ torí ọ̀rọ̀ ẹ̀mí sínú kẹ́mí síta padà ẹmí sínú kẹmí síta padà àwọn sísẹ kan yẹn ṣé wọn. àwọn ilé máa kọ́ pé sexy lady sexy lady sexy baby o oh, sexy baby sexy baby ẹ fún àìbàjẹ́ eh. <laughs> wọ́n tún dé ládì. <laughs> èmi gan gbé fóònù. ẹ wọ́n wọ̀ wọ̀nyí aṣọ àpọ́nlé yín ò ní ya lórúkọ jésù láṣẹjọ ẹ máa dùn ẹ máa beautiful o ẹ máa fine o. wọ́n tún díjú sọ wọ́n ní ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹrin wọn ló wù mí ju ẹ ṣe ẹ ṣe. kí ló dẹ̀ dé ó ti tó ìwé ní ẹ̀dẹ̀ rẹ́rìn bikini ó ti tó náà àpòwé ní ẹ̀ṣẹ̀. ẹ jọ jàre àlejò mi inú mi dùn pé mi rí yín mo rò pé náà ara lè dùn láti rí yín ẹ ṣáà bínú ọmọ tó sọ̀rọ̀ sí ilé nǹkan ẹ bínú. àwọn kan wà pẹ̀lú tẹnu wọn mú bọ́lọ̀ ṣe dá mo tẹ̀ dúpẹ́ bọ́lọ̀ hmm. ṣe dá bí mo ṣe wà mí ò ń bú èèyàn o mi ò sọ̀rọ̀ sí yàn o ibi tó bá fi mí sí ni mo máa ń jókòó sí bẹ́ẹ̀ bomi sí mi lẹ́nu ẹ̀gbọ́n mi lè bestify i am like that bọ́lọ̀ ṣe dá mi nìyẹn. ìbáwọ̀ náà rí àdúgbò àti jẹ́ kéèyàn kọ̀ọ̀tọ̀ fún ọ. Ah, <laughs> màmá mi ẹwà dé ẹwà yín òkùnkùn ní bàjẹ́ ẹ fà ń ju àbúrò kan lọ ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀. Oh, <laughs> we have different beauty anyway. Uh, yeah exactly that's it. èmi ń gbọ́. òye. òye òye. òye ni beauty ti kò lásìkò kò gbọ́ ìbò. ẹ já wò báyìí hmm. a sọ ń pa àwọn tí ẹ̀yà ẹ̀yà ara pè níjà ojú wo lẹ́yìn fi ń wò wọ́n àti pé ìyàwó ilẹ̀ yìí kọ sí wọn gẹ́gẹ́ bí ènìyàn ẹ jẹ́ káwọn aráalé mọ̀. Hmm, tàbá tàbá wò dáadáa ṣe rí gẹ́gẹ́ bí nǹkan tí olórí sọ lẹ́ẹ̀kan yẹn àwọn kan wà tó jẹ́ wípé wọ́n lè wọ́n lè stand god àwọn abarapa kílà dẹ̀ ń pè ní àwọn abarapa àwọn tí mo pè bóyá ọwọ́ ni bóyá lẹ́sẹ̀ ni èmi lè jẹ́ pé bóyá irin ẹsẹ̀ and all that ohun ohun pé bí àwa ṣe bí a ṣe wà yìí kì í ṣe ẹ̀ṣẹ̀ kì í ṣe pé bí àwọn ṣe ọlọ́run kì í ṣe pé bí ọlọ́run ọlọ́run ò láìkí wọn ọlọ́run ṣe bí ọbọ bí a ṣe dá àwọn nìyẹn hmm. bọ àwọn kan wá wà tó jẹ́ wípé wọn ò lè stand wọn táwọn èèyàn yìí bá dúró wọn ò lè wọn ò lè face wọn kì í ṣe pé bí àwọn yẹn náà pé bóyá wọn fi ṣèkà bọ́lọ́run ṣe dá àwọn yẹn náà hmm. but to say the fact ṣe rí àwọn tá à ń pè ní abarapá yìí àwọn àkàndá èèyàn àwọn tí ọlọ́run dá ọlọ́run nífẹ̀ẹ́ sí wọn bọ́lọ́run ṣe nífẹ̀ẹ́ sí wọn náà lọ́lọ́run ṣe nífẹ̀ẹ́ sí wọn ó wá kù sí àwa tí ọlọ́run dá ta pé láti gbé wọn dìde láti hmm. help wọn hmm. ká má lé wọn dànù ẹ má jẹ́ kí wọ́n rí wa bí ẹni wípé àhẹ ti wọn hmm. bíi pé àwọn ò ní olùrànlọ́wọ́ ṣé you understand nǹkan tí wọ́n tà sí wọn so jẹ́ kí gbogbo wa gbárùkù tì wọ́n ká ràn wọ́n lọ́wọ́ ibi tó bá kù díẹ̀ sí fún wọn kàkà díbẹ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí èèyàn kan aya èèyàn pàtàkì ní láwùjọ nínú àwọn ìwádìí tá a ṣe tí àbúrò mi jẹ́ kó yé mi pé ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ gbé nílùú United Kingdom mm, ní London lẹ gbé ẹ̀dẹ̀ ń sọ ó ń dùn mọ́ yín lẹ́nu kò ká gbárùkù tì wọ́n ìgbésẹ̀ wo lẹ́yìn tí wàá gbé gẹ́gẹ́ bí èèyàn kan tẹ̀ jẹ́ ìyàwó olókìkí tá a mọ̀ láwùjọ pẹ̀lú àwọn ará torí èmi ò tí ì rí yín papọ̀ pẹ̀lú wọn rí. ẹ a ti ṣe so many things a ti jáde a ti a ti a ti lọ káàkiri káàkiri bẹ́ẹ̀ a ti rí àwọn èèyàn tó yẹ pé ní nàìjíríà àbí ní london ní nàìjíríà bí báyìí tó yẹ pé wọn ò pé lọ́wọ́ wọn pé lára hmm. ta ti help díẹ̀ few few help ta the little effort ta lè render àti render àwọn kan wà tó jẹ́ wípé pàtàkì lọ sí tata tá a ṣe oúnjẹ tá a kó aṣọ lọ fún wọn bàtà débẹ̀ wọ́n pè wá wọ́n sọ fún wa pé àwọn ọmọ àwọn yìí àwọn ò fẹ́ kí wọ́n máa tọrọ bí àwọn náà ṣe ń tọrọ yẹn pé ká hmm. jọ ká bá wọn fi wọ́n sí ẹnu ìkọ́ṣẹ́ hmm. ìmí wà tàti rán lọ sí àwọn tó ń kọ́ kéwú hmm. àwọn tó lè kọ́ kéwú wọ́n máa ń ka Arabic Arabic yà so a ti rán àwọn kan few people like that àwọn kéékèèké àti rán wọn lọ sí pẹpẹ pé wọ́n ti ń kọ́ kéwú then àwọn kan àti fi wọ́n sẹ́nu ìkọ́ṣẹ́ àti empower wọn àwọn tailor àwọn tó ń ṣiṣẹ́ shoemaking àti ṣe àwọn díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ sí bẹ́ẹ̀ ni tó yẹ pé wọ́n dẹ̀ ń dúpẹ́ léni then àwọn kan wà ní school tó yẹ pé ohun ò tó wọ́n tẹ̀ ti gba admission board like a ní brother kan lọ́wọ́lọ́wọ́ báyìí tó yẹ pé òun náà ti gba admission Ọ̀yọ́ mm. <clears throat> state ló wà mo forúkọ bò wọn láṣẹ àwọn náà wọ́n ti gba admission board kò sí owó tó ń fẹ́ fi tó ń fẹ́ fi forge ahead yeah so eh, ẹwà uh, nu foundation yìí náà ni wọ́n gbárùkù tiwọn tí wọ́n help wọn and God be the glory and tẹ̀síwájú ọlọ́run dẹ̀ ṣe àná. ọba kọlọ mi mú ọba kọlọ mi mú òfófó ojúmọ́ rẹ ọba kọlọ wa mú. ǹjẹ́ ẹ ti gbọ́. pé kí ni. pé ní abala tá a rọra gbáríwọ̀ wẹ́rẹ́. ní wẹ́rẹ́ yìí. lápè ní abala. abala ǹjẹ́ ẹ ti gbọ́. gbogbo nǹkan fẹ́ kí o gbọ́ ayé mọ̀ nípa ọjà yìí nípa òwe pátápátá abala ìlànà àti tún pérépéré. ẹ̀xálè. àmọ́ ẹnìkan sọ pé bákọ́lọ̀ òun kí nìkan tó tún bákọ́lọ̀ yìí mu lọ́sẹ̀. ẹ pàjú mi fún mi fine torí pé kí ni èyí tí mo mú wálé ni ó ń ká wáyà <laughs> gbé fún òfófó lórí ojúmọ́ ire ni abala tá a bá abala pé yes mo fẹ́ ju àwọn nǹkan tó ń lọ lórí ẹ̀rọ ayélujára fún yín lọ́lọ́kan òjọ̀kan gbogbo alámọ́tẹ́jú yé èèyàn tàwọn ti Big Brother you know ẹdíyẹ eh, ẹ mọ̀ pé yes òun náà participate ó wà nù house ó ṣe dáadáa àmọ́ nǹkan kan làwọn aríkà lórí ẹ̀rọ ayélujára tó sọ wípé ìkan lára àwọn fans ẹ̀ wá jáde wípé àá tẹ̀dí ẹ nígbà tó wà nínú house òun kọ yàtì bẹ́ẹ̀ ni wọ́n máa sọ wípé o lè wait láti jáde nítorí pé o fẹ́ kọ́ sínú studio ìwọ fẹ́ bọ́. studio dẹ̀ hókùn títí títí àdẹ̀rí kó kọlu studio. àwọn ẹ̀mí fẹ́ bọ́ ni fans ẹ̀ wá jáde wá sọ pé àtìgbà tó ti wá jáde ní Big Brother ah, kí ló ṣẹlẹ̀ ah, studio ló sílẹ̀ kákàkiri yìí àárí ah, studio àárọ̀ àárí <laughs> studio àárọ̀ rè àwọn gbágbágbágbá ẹnu dùn ó fọ́ ẹ bó ṣe sound yẹn pé actually ẹnu dùn ó fọ́ <laughs> pé kí ló ṣẹlẹ̀ àmọ́ èyí tó wá jẹ́ kàyéfì bẹ̀ tí mo ti rò pé àdájí ẹni ẹlẹ́ni bọ̀dọ̀ oníbọ̀dọ̀ ara torí ẹ̀ bá aṣọ ara ṣe silent killer kò ṣe bẹ́ẹ̀ ó jùlù ní gbágbágbágbá agó ginger the swagger ó dá padà lónìí wo ó ní pé òun wà very sure wípé ẹni tó kọrú nǹkan báyìí ọpọlọ ẹ ti kú spiritually ẹni tó kọlẹ̀ ìrọ̀lẹ̀ ti kú spiritually kí ló <laughs> ìyẹn ni wípé gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn ń kọ́ kò kan ayé bá Instagram àbí kó bá dátà ẹ̀ kó bá sọ. wọn náà lọ nu studio kan lọ kọrin tó promise àwọn èèyàn. ok àtàwàtúbù ẹjẹ tí wàá jayín sí kejì sẹ́rí kejì tí mo tún wá fẹ́ jayín sí lórí ọ̀rọ̀ Big Brother eh, twenty nineteen ọ̀rọ̀ eh, Big Brother Naija wọ̀ pé ìtumọ̀ ṣẹlẹ̀ sọ ti twenty eighteen sẹ́rí ti twenty nineteen ah people income. people yam die. people e plenty. people e faint. plenty e dey faint. people dey people say climbing fence dey struggle hustling to enter sef. people people people e reach there. e faint. ìdákú people e reach there. ìdákú. àwọn <laughs> ọ̀gá sọ̀rọ̀ ayélujára wọn sọ wípé ẹ jọ. people e big. ìrètí. ìpẹlẹbẹ ìfẹ ìgòdìẹ. ìgòdìẹ ìdá ìfẹ gbogbo àwọn olólùfẹ́ ọ̀pọ̀lọpọ̀ iye nìkan wọn kọ́ ó tàn jẹ́ aláàtúntà fún yín ni pé wọ́n wá sórí ẹ̀rọ ayélujára wọ́n wá kọ́ in short wọ́n kọ́ wọ́n sọ wípé àá kí ló dé wá Adéṣọ́n Adékúnlé Gold wá sọ pé gbogbo agbára tẹ fi ń dà wìrìwìrì bẹ́ẹ̀ ò ṣe pé eré Big Brother ọdún yìí mi rò pé wọ́n ti nílò èrò bẹ́ẹ̀ rí wọ́n jí lọ láti aago mẹ́rin tó bá pẹ́ chọ́ọ̀tì ni wọ́n ní kọ́ jí wá báyìí wọ́n ní lọ ọwọ́ jí lọ wọ́n jí lọ láti aago mẹ́rin ó wá jáde Adékúnlé Gold sọ wípé àá ẹnẹ́jì tẹ fi jáde tẹ fi lọ ṣù tẹ bá lè jí jáde láago mẹ́rin báyìí ẹ jọ ẹ mú gbogbo ẹnẹ́jì yẹn ẹ dà pọ̀ kẹfì selection kẹfì dìbò ẹrù dìbò bẹ́ẹ̀ dìbò fẹ́ni tó you know ẹ má ẹ má ẹ má kọyọ máa ṣubú àwọn fẹ ìyá nìkan wá kọ o. ìjọ tèmi tiẹ̀ ní tó dùn mí jù bẹ́ẹ̀. Ah, ẹ̀gbọ́n mi ẹja mi sí. èmi ò mọ̀ wípé ó tún ti ń ta handout <laughs> ní big brother. wọ́n ti ń ta handout. láì ṣe jambu. láì ṣe wáyé. wọ́n ta handout láti from twenty sixteen. twenty sixteen to twenty eighteen past question ìyẹn fáwọn tó bá fẹ́ lọ tó bá fẹ́ wọlé twenty nineteen. <laughs> ọlọ èèmọ̀ wọ̀lú. èèmọ̀ wọ̀lú gbẹ́mọ̀ ní ẹ̀rín Mákindé lè ta ẹ̀rà pa but yes ah nínú òpópó yẹn ọ̀rọ̀ wà nǹkan tá a gbé kúlẹ̀ gold sọ ẹ eh, yes energy tá a dà torí èèyàn mẹ́rin ni wọ́n fẹ́ mú wọn lè mú kọjá bóyá twelve àbí thirteen èrò tó ya lọ kí ni látago mẹ́rin ah. ó ti pọ̀ jù ẹ ká mú energy yẹn tẹ́nájì yẹn bá wà táwọn ọ̀dọ́ olùbá lè jáde tó tó tó yìí àá ah, ah. ẹ ká fi sínú election káyé tiwa náà lè dà kalẹ̀ nílọ sí wa tẹ́kọ̀ náà bá da gbogbo nǹkan bá da àá ní kùkù gírí eh, dàwárà yìí ok kí n gbẹnu sàn. <laughs> kí ló kí n gbẹnu sọ ok ẹ̀gbọ́n mi ta ló máa ń kọrin báyìí lórí stage tó máa ń jó báyìí. wọ́tá inú gẹ̀tẹ̀ ni mi. ó ṣe wọ́tá ah. ẹ tọ́ndà àwọn ah, gbogbo olólùfẹ́ ọ̀pọ̀lọpọ̀ legend ẹ̀rí náà ṣàtìlẹ́yìn. ìròyìn ayọ̀ lélẹ́yìn ló ti dùn jù ọ́. ìròyìn ayọ̀ ìròyìn ayọ̀ ọmọ bàbá wa olóògbé Fẹlá Aníkúlápó Ṣẹ̀kútì wọ́n ti nominate ẹ̀ fún kìnìyàn náà. sixty first Grammy Award oh wọn ò nominate ẹ̀ rí kò ṣẹlẹ̀ rí. wọ́n ti ẹ̀rọ ariwo bẹ̀ yìí ayọ̀ wa ni. ayọ̀ ni o ìyẹn nìkan wọ́n pa ò ìyẹn nìkan wọ́n yàtọ̀ sí pé wọ́n nominate tó tún máa perform. níbẹ̀ yẹn náà again I'm telling you ah Grammy ọdún yìí ó máa ta lẹ́nu ó máa ta lẹ́nu ẹ tàbá gbàgbé bá di ẹ. ó máa ṣòfófó eh, débẹ̀ wájú máa débẹ̀ ni. Eh, ẹ máa fún mi lo mọ́tò ẹ̀gbọ́n mi torí àti lọ Grammy. Grammy kọ primary ni já bó ṣe já lórí agbára gbé tí wọn kì í ṣe kéde kí n gbẹrun sí you know ẹ má wàá gbàgbé ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi lórí abala tá a ti mú wọlé lẹ́ẹ̀kan wípé ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ pé gbogbo òpolówó ọjà wa tó yẹ pé abala tá a wà ẹ ṣé fashion designer lẹ́yìn sí ni ṣé fashion house lẹ́ni ni níbi tí a ti máa ń design gbogbo àwọn bridal wears lóríṣiríṣi ẹ má gbàgbé pé ibi tí ọ́fíìsì yín wà níbi tí store yín wà tẹ́ ṣe show glass yẹn àwọn tó bá kọjá ń bẹ̀ nìkan ló ń rí ìyẹn ní ẹ̀dìmú àwọn contact sẹ́yìn bá ti ní tí wọ́n mọ̀ pé yes ẹ̀ ń ṣerú nǹkan báyìí nìkan ni wọ́n mọ̀ yín àmọ́ lórí ètò ojúmọ́ ire amúlùdùn ah, ah. a máa gbé yín rìn o a máa gbé wọn rìn o a máa gbé wọn rìn o a máa gbé wọn rìn o a máa gbé wọn rìn o. kí ló ṣe fẹ́ wọ̀ mí nínú ni ẹ gbé wọn rìn ẹ rọra sọ fún ẹ wo ni ṣe wá fẹ́ gbé mi mì ni a máa gbé yín rìn o gbogbo ayé àmọ́ ọmọkọ tẹ́ ń ta o ajé àmọ́ àbúgbà jẹ o ajé àmọ́ àbúgbà jẹ o kí ni gan o ṣe ń wò mí bẹ́ẹ̀ o jẹ́ kójú máa tì mí náà ẹ má tìjú má tìjú pẹ̀lẹ́ o máa yẹ kójú máa tì àwọn èèyàn wò wá nílé náà. ok ẹ sọ fún ẹ gẹ́ ajé àmọ́ àbúgbà jẹ o ìyẹn nípa jẹ́ àjẹgbé. àjẹgbé bó bá jẹ́ o. tó ti tó àìbù ọ̀rọ̀ yín lẹ́gbọ́n mi máa yọ lé lójú nsìn mi ó ti tó. sọ mi yọ mi lójú n sọ fún mi pé gbogbo ìpolówó ìfẹ́ gbọ́ pátápátá sórí ètò yìí abala gbogbo tẹ̀ ń ṣe pátápátá ní iṣẹ́ la máa ṣe fún ayé rí ẹ pé ẹ tí mọ ibi iṣẹ́ wa our number twenty two coca street off orimolade bus stop ní college òròdù gẹ́gẹ́gẹ́gẹ́ bá ṣe lọ báyìí ẹ káyà wọn ní street wa ni. no tá a bá ń bọ̀ láti college road báyìí ẹ yà sọ̀rọ̀ left yín tá a bá ti dé orimolade. ká ní fagbálẹ̀ tí ń bọ̀ ẹ bá wọ mm. báyìí. ẹ máa bọ̀ wá yà sọ̀rọ̀ right ẹ wọ kò ní ṣíṣì rárá àmọ́ tí gbogbo yín bá wà wọ wípé lórí ẹ̀rọ ayélujára wa níbo la wà lórí Instagram àti Twitter at Orisun TV lórí Facebook àti YouTube ńkọ́ Orísun TV ní tẹ́ ẹ bá tún wá sọ wípé kí ni website wa èmi á máa jù sí kẹ́yìn máa hàn wípé www.orisun.tv kò jù bẹ́ẹ̀ náà lọ lẹ́rọ̀ lẹ́rọ̀ ẹgbẹ́ polówó ọjà yín wá ọdún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni mo dẹ̀ gbàládùra pé ajé ọdún yìí kọ́ ó máa yà wá sọ́dọ̀ wa. ṣé wàá rẹ̀ tẹ́ ń pè mí lẹ́yìn wípé ẹ mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ kàn sí mi pẹ̀lú olórí wípé ẹ fẹ́ ran aṣọ fún wa. no change your style change your style another style show them now change it again again ẹ fẹ́ ran styles fún wa. abayin máa display lórí show wa ń bíbáyìí ẹ pè wá ẹ bá wa sọ̀rọ̀ zero eight zero six seven two zero three bá mi sọ̀rọ̀ zero eight zero six seven two zero three nine three seven a wà lórí àwọn social media ṣé o rántí. Mm-hmm. Àtàbàtúbú abẹ́rẹ́ orin Facebook page Instagram at Àtàbàtúbú Twitter at Àtàbàtúbú ṣé o ṣe wà ń bẹ̀ ṣá. oh yes kẹ́ tábàbà kan sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero two eight seven eight six zero zero five lórí facebook olórí Olákẹ́mi Ìyàndá lórí facebook lórí instagram níbi tájẹ́ ti ń bu gbájẹ́ wàràwàràwàrà ní wàrà ń ṣẹ̀ṣà òun náà ni at olórí Olúwakẹ́mi ẹ̀dá wìdìwìdì ẹ̀dá wìtìwìtì ẹ̀dá gírì lọ sórí at Àtàbàtúbú ẹ̀hẹ́n lórí instagram àtọ́lórí olùwàkẹ́mi náà ni lórí instagram bá ṣe wá fẹ́ lè ṣe ìlọ lọ́sẹ̀ tó ń bọ̀ ó máa dùn ó máa make brain ó máa ta lẹ́nu pé kí o. àwọn tẹ́yà ara pè níjà ẹ má lé wọn dànù mọ́ ẹ súnmọ́ wọn ẹ kó wọn mọ́ra ẹ má fún wọn lábẹ́ ẹ̀gbọ́n mi ẹ jẹ́ kí n sọ please ẹ wo gbogbo eré olólùfẹ́ wa pátápátá èyí ni fún ẹ̀yin olólùfẹ́ mi tí mo love jùlọ wípé kò sí nǹkan kan tó ń jẹ́ abirùn ẹ má wo nǹkan tó mọ aláwọ̀ kan yẹn sọ o ìṣọ́ọ̀tì ẹ má wo nǹkan tí ọmọ aláwọ̀kọ́ yẹn sọ rárá nítorí pé kò sọ̀rọ̀ ń bẹ̀ ọlọ́run tó dá wa ó mọ nǹkan tí wọ́n ó mọ nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n fi dá oníkálukú wa bẹ́ẹ̀ kò dẹ̀ sẹ́ni tó useless gbogbo ala wúlò fúnra lọ́wọ́ ẹ wọ́n ní tọ́wọ́ ọmọ kékeré ò bá tó pẹpẹ tagbagbọ́n ò lè wọ́n kèrègbè léyìí tó túmọ̀ sí wípé àti ihun tẹ́ ẹ pè lẹ́yìn àwa ta pé àti ìgbàkejì wa ẹ yẹ ká ṣe kí ni ká ṣera lóṣùṣọ wọ̀ ẹ ká fìfẹ́ hàn síra wa ẹ má ta wọ́n nù ẹ má ta anybody. olórí ní hmm? weekend mo ń kọ́ ọ̀bọ̀n lé. lórúkọ jésù ẹ kún àwa máa dáná. ẹ wọ́n jẹ wọ́n jẹ ọ̀nàlà máa tún gbé wọn sẹ́sẹ̀ èyí tó bá lè jókòó máa gbé sẹ́sẹ̀ ẹ dì mú máa gbé yín sẹ́sẹ̀ á ya family pictures any style tẹ́ bá fẹ́ ṣe ọwọ́ mi ṣì wà lókè àtúnṣe báyìí à ń jẹ lọ́sẹ̀ tó ń bọ̀ gbogbo ẹ̀yẹ lólùfọ̀ apáráta àtúfìrí àtayọ̀ àti dùnú ó ń dùn mí ó ń dùn mí ẹ stop ẹ̀ àfìrí àtayọ̀ àti dùnú pàdé èmi love yín ó dàbọ̀ mm, eh. máa bẹ́ẹ̀ later.